وكل ضلالة في النار عباد الله اتقوا الله سبحانه وتعالى حق تقاته كما أمر بذلك في القرآن العظيم وكما حث على ذلك النبي صلى الله عليه وسلم في أحاديثه الصحيحة واعلموا عباد الله أن تقوى الله سبحانه وتعالى من أولى الواجبات على كل مسلم ومسلمة عباد الله مواصلة لحديثنا حول الحقوق الإنسانية أو الحقوق الدينية فاليوم عباد الله نتطرق إلى حقوق الوالدين وقد تحدثنا حول حقوق الله سبحانه وتعالى وحقوق النبي صلى الله عليه وسلم وأصحابه رضي الله عنهم أما اليوم فيدور حديثنا حول حقوق الوالدين اعلموا عباد الله أن الوالدين هما سبب وجودنا في الحياة بعد الله سبحانه وتعالى ولذلك يجب علينا أن نحسن إليهما لأن الإحسان إليهما من أولى الواجبات ومن أعظم القربات إلى الله سبحانه وتعالى وقد قرن الله سبحانه وتعالى بر بر الوالدين بتوحيده سبحانه وتعالى حيث ذكر الله سبحانه وتعالى الإحسان إلى الوالدين بعد ذكر توحيده سبحانه وتعالى قال الله تعالى وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا وذكر الإحسان الوالدين إلى الوالدين بعد ذكر توحيد الله سبحانه وتعالى إن دل على شيء فإنما يدل على أهمية بر الوالدين واعلموا عباد الله أن الآيات في القرآن كثيرة فيما يتعلق بفضيلة بر الوالدين ولذلك قوله تعالى فلا تقل ولوالديه إحسانا ولا تقل لهما أف ولا تنهرهما وقل قولا كريما وفي آية أخرى قال الله سبحانه وتعالى ووصينا الإنسان بوالديه حسنا حملته أمه وهنا على وهن والآيات بذلك كثيرة وكل هذه الآية تدل على أهمية بر والديه وكذلك ثبت عن النبي صلى الله عليه وسلم حينما سئل عن أفضل الأعمال فلما سئل النبي صلى الله عليه وسلم عن أفضل الأعمال قال الصلاة في الصلاة في وقتها ثم سئل قال بر الوالدين ثم بعد ذلك ذكر الجهاد في سبيل الله وقدم بر الوالدين على الجهاد في سبيل الله وورد عن النبي صلى الله عليه وسلم ايضا انه جاء إليه رجل وسأل النبي صلى الله عليه وسلم من أحب الناس بحسن الصحابة يا رسول الله قال أمك قال ثم من قال ثم أمك قال ثم من قال ثم أمك قال ثم من قال ثم أبوه وهذا الحديث يدل دلالة عامة على بر الوالدين ودلالة خاصة على تقديم بر الوالدة على بر الوالد adúgbò fún àwọn subhanahu wa ta'ala atọrọ jẹ́ àti ìfún àti sallallahu alaihi wa sallam àdínkù kí àwọn subhanahu wa ta'ala kó máa bá àwọn tàbí ànábì àti gbogbo àkọ́bàbà lórí àlànábì sallallahu alaihi ẹ̀rí sọ̀rọ̀ ọba àdúgbọ́lá gẹ́gẹ́ bí àtúmọ̀ àtúmọ̀ wa ní gbogbo ọgbà ìrìn tí a sí àlùkò tí ń ṣe ọ̀rọ̀ ọlọ́run láti wọ̀ náà ni àkórí gbogbo ọ̀rọ̀ òun náà làtúwájú gbogbo ọ̀rọ̀ náà sọ̀rọ̀ bí ọ̀rọ̀ ní lè lórí àbíkájú ọ̀rọ̀ ní ìtúwájú ẹ̀ bákan náà kára lè mọ̀ ìlé ìlànà àbẹ́sì sọ̀rọ̀ máa wà ní ìwọ̀sẹ̀lá òun náà ló lóore jù nínú gbogbo àwọn ìlànà tí ìlànà máa tẹ̀lé bákan wá lọ lè mọ̀ bákan náà ipe àdájálẹ̀ nínú ẹ̀sìn àrùn ní gbogbo tá a bá ti pè lánàá kìí pé ẹ̀dẹ́ rire a máa ń pè ẹ̀dẹ́ rire nínú ọlọ́run bá àdéjọlá a sì máa ń pè ẹ̀wọ́ nínú tó bá ti ẹ̀yọ́ ti ọlọ́wọ́ bá rí ọlá ẹjọ́ bá bẹ̀rù ọlọ́wọ́ bá rí ọlá nípa apá àgbọ̀tẹ̀ látẹ̀rù ẹ̀ gẹ́gẹ́ bó ṣe pa wá látẹ̀rù ẹ̀ nínú àwọn ọ̀pọ̀lọpọ̀ áyà nínú àlùkò á gẹ́gẹ́ bí àtàbí sallallahu alaihi wasallam bọ́ọ̀ náà tó ń pè wá lọ sí ìmọ̀ àbẹ̀rù ọlọ́wọ́ bá rí ọlá níbi àwọn àhàdìsì rẹ̀ tó lálàáfíà tó fi èyàn jẹ́ ọmọdé ni ó jẹ́ àgbàlagbà ni ó jẹ́ àfáà ni ó jẹ́ ọmọ kéwù ni ó jẹ́ olówó ni àkójẹ́ sáríkà tún láti gbogbo àpọlọpátá kábẹ̀rù ọlọ́ọ̀bà àríjọ́lá ẹ̀yàn fi ọlọ́ọ̀bà àríjọ́lá ẹwà nígbà lórí mà ìpé ọlọ́ọ̀bà àríjọ́lá tó pa wọ́n láṣẹ lábẹ̀rù ẹ̀ inú bẹ̀rù ọlọ́ọ̀bà àríjọ́lá òun náà ní káṣẹ̀ gbogbo àwọn àtúkọ́ ọlọ́ọ̀bà àríjọ́lá pa wá ọlọ́ọ̀bà àríjọ́lá wá sí àwọn ìwọ̀ kankalẹ̀ fún wa nínú ẹ̀sìn tí a pè ní àjọ òkúkú sí ní ìyá àwọn ìwọ̀ tó jẹ́ pé ẹ̀sùn ló gbé kalẹ̀ fún wa ẹ̀sùn ló láàbọ̀ wá lọ́rùn nínú ẹ̀ òun náà ní àwọn ìwọ̀ ọba tó dá wa ní ìta àti ìsàlàyé tí wọ́n ní fúnra wa nínú àwọn fúnpà tó ti kọjá lọ nínú ẹ̀ òun náà ní ìwọ̀ àmẹ́sìtọ̀ láwà àlẹ́kọ̀ọ́sọ̀lá òṣìṣẹ́ tọ́lọ́wọ́ bá àlejò ọlá nínú ẹ̀ òun náà ní ìwọ̀ àwọn sàábẹ́ àdẹ́bì àwọn tó jẹ́ pé àwọn náà lábúgbálẹ̀ bí àdábì sallallahu alaihi wasallam àwọn náà ni wọ́n jọ ta ìmọ́lẹ̀ ìsìláàmù káàkiri tó fi jẹ́ owó tó dé lónìí àwọn náà ní ìwọ̀ tó kálùkù wa bẹ̀rẹ̀ fún wa nínú àwọn ìtọ́ tó wá ṣe pàtàkì nínú àwọn ọ̀rọ̀ tí mùsùlùmí ò gbọdọ̀ fojú kéré tí òun náà ni ìwé wà lẹ́yìn òun náà ni ìwọ̀ wà òun wa méjèèjì tí wọ́n lórí wa ẹ̀rí ìwà lórí wa méjèèjì ní lórí wa yìí òun náà ni wọ́n pè ní olùwà ìlẹ́yìn nínú ṣẹ̀rí àìsílá òun náà ni ìmá dáadáa láwọn òbí a wá inú ọ̀nà tí ẹ máa ń gbà tí ẹ máa fi súnmọ́ ọlọ́wọ́ bá rẹ̀ lọ́lá tí ẹ sì máa fi rí ojú rẹ̀ pápàdé tó bá jọ pé gàlùkì yára kọ́dà nínú àǹfààní tí ẹ máa rí bẹ́ẹ̀ ẹ máa rí àǹfààní ayé náà bẹ́ẹ̀ látara pé kí ni látara pé ẹ ti dáadáa báwo ní ìyàmẹ́lẹ́yìn ẹ̀yẹ ń ọlọ́wọ́ bá rẹ̀ lọ́lá kí ló dé táà ní ti dáadáa tọ́lọ̀ ọba àdéhùnrọ́lá lò tó mú wa wáyé láàfin bẹ gẹ́gẹ́ bí èèyàn láàfin jẹ́ gbogbo tó bá wùká jẹ́ gbàgbà dáyé ká ọlọ́ọba àdéhùnrọ́lá lẹ́yìn agbárẹ̀ ó wá ń lo àwọn òbí wa méjèèjì láti fi owó jẹ́ sábàbí láti wà láyé láti wá wà láyé látara bẹ́ẹ̀ tún láti fún wa láti dáadáa táwọn òbí wa ìwà sí dáadáa táwọn òbí pàtàkì rẹ̀ púpọ̀ ibi tọ́lọ́ọba àdéhùnrọ́lá pàtàkì rẹ̀ dé ọlọ́ọba àdéhùnrọ́lá tó tẹ̀lé ìmú ọlọ́ọba àdéhùnrọ́lá lọ́nà tó lẹ́yìn ìgbà tí a bá ti yọ ìmọ̀ náà ọba àdìsọ́lá lọ́pàá lọ́pàá ìtọ́nà ọba àdìsọ́lá púpọ̀ tẹ̀lé tẹ́lẹ́kọ̀tẹ́ ilẹ̀ nínú Al-Qur'an òun náà ní ká ṣe dáadáa táwọn òbí wa méjèèjì ọlọ́ọ̀bá àdìsọ́lá àyàfi Allah subhanahu wa ta'ala wa bil walidayni ihsana lẹ́yìn náà ẹ wá ṣe kí ni ẹ máa ṣe dáadáa táwọn òbí ní méjèèjì sáwá wo bí áyà yìí a rí pé lẹ́yìn ìgbàtọ́lọ́ ọba nípa ìmú lọ́ta àríké ẹ̀rìnà wá bá nẹ́bí sallallahu alaihi wasallam inú hadithu abdullahi bin mas'ud radiyallahu anhu ó bèèrè lọ́wọ́ nẹ́bí sallallahu alaihi wasallam pé èwo ló lóore jù nínú gbogbo àwọn tẹ́tẹ́ yẹn máa ṣe nígbàtá náà yóò fún lẹ́sìn anábì ní ìhun kẹ́yìn ó kéhun lásìkò rẹ̀ anábì lóhun ló lóore jù nínú gbogbo àwọn tẹ́tẹ̀ yà máa ṣe ẹgbà tí wọ́n bẹ̀rẹ̀ ẹlẹ́ẹ̀kejì anábì sallallahu alaihi wasallam anábì ní bẹ̀rù ìwà àdìdẹ́ yìí anábì ní káfí dáadáa láwọn òfin wa méjèèjì nígbà tí wọ́n tún bẹ̀rẹ̀ lọ́wọ́ anábì sallallahu alaihi wasallam anábì tẹ̀ wá dákọ̀ aljihadu fi sabilillah bí jihadu ṣe lágbára tóhun bó ṣe wúwo tóhun síbẹ̀síbẹ̀ anábì sallallahu alaihi wasallam anábì ti káfí dáadáa láwọn òfin wa méjèèjì anábì ti síwájú jihad eléyìí náà kò sí ní tọ́ka sí tó tayọ pé kíni tó tayọ pé káṣe dáadáa sáwọn òbí méjèèjì nínú àwọn nǹkan tó pàtàkì ni nínú ẹ̀sìn ọlọ́run ọba àbíjọlá nínú àwọn nǹkan tí islam kò fọwọ́ ìgbúyẹ́mú ni nínú àwọn nǹkan tí mùsùlùmí tó bá jẹ́ mùsùlùmí òdodo tó sì ń tẹ̀lé lànà Nabi sallallahu alaihi wasallam nínú àwọn ojú ọ̀nà tó gbọdọ̀ máa ní láti lè bá fi súnmọ́ ọlọ́run ọba àbíjọlá bákanáà àwọn tó wọnú al-Qur'an ara àwọn ayà míì nínú al-Qur'an tọ́lọ̀ ọba àríkẹ́ ọlá ń sọ̀rọ̀ nípa dídẹ̀ra láwọn òbí méjèèjì bẹ́ẹ̀ bó ti wà ní sọ́rọ̀tù lùkman sọ́rọ̀tù làkọ́m àtàwọn sọ́rà ní inú alkùnrin tọ́lọ̀ ọba àríkẹ́ ọlá ń sọ fún wa ipe wọ̀sánà ìsáàlì ìwà nílé yìí ìsáàlà ọlọ́wọ́ ọba àríkẹ́ ọlá olóhùn sọ àkọọ́lẹ̀ fún wahan ọlọ́wọ́ ọba àríkẹ́ ọlá wá ní ìyá rẹ̀ ó lóyún ìyá rẹ̀ ṣe wàhálà bá ló fi gbé oyún rẹ̀ káàkiri lẹ́yìn ìgbà tó wá gbé oyún rẹ̀ káàkiri tán wàhálùhù wàfìsọ́ọ̀lùhù fi àmẹ́ ìyá rẹ̀ lóyún rẹ̀

jù nínú àsìkò tí ẹ̀mà fi lóyún tí yóò fi bímọ ọmọ òdíwà lálàáfíà òun náà ní oṣù mẹ́fà

ẹ̀wà rí nǹkan tá ń pè ní dáadáa yìí ìkàkàní tó fẹ̀ gan olùkàní tó fẹ̀ olùkàní tó kẹnu tó jẹ́ pé títà ń pè dáadáa ìkò fẹ́ rọrùn fún ìyàn kankan láti sọ pé òun fẹ́ kó gbà àwọn kan tàà ń pè dáadáa òun fẹ́ ní ìsì ẹ̀jọ́ ẹ̀ ní gbogbo tàà fi tàà mọ̀ sí dáadáa àwa náà máa ń mọ̀ nínú ìtẹ́sìn fi rẹ̀ fún wa a sì máa ń mọ̀ nínú àwọn ìdí àlàájá fi rẹ̀ fún wa ní àwùjọ wa tó sì yóò tako ìlànà Nabi sallallahu alaihi wasallam yóò sì tako Al-Qur'an gbogbo tàà ń pè dáadáa òun náà ni gbogbo tí ó bá ti dun àwọn òbí méjèèjì nú ẹ̀ ẹ̀yìn táàfìrí yọnu wọn ẹ̀yìn táàfì jìnà tí ó gba àwọn nǹkan tí yóò kó ìbànújẹ́ bá wọn àwọn nǹkan tí ò ní jẹ́ kí inú ó dùn kájìnà sí nínú àwọn nǹkan tí ò ní takùtọ̀lọ́ ọba àlejọ́lá eléyìí òun náà ní àlàyé tí a lè ṣe nípa kílà tó dáadáa gbogbo ń dáa màkó yóò dùn mọ́ wọn yóò ṣe ìkálù sùúrù sí ilé ìyẹn tí ó mú ìdùnnú wọnú ọkàn wọn tí ó sì mú ìbànújẹ́ kú òfin wọn tí ò ní jẹ́ kí inú wọn bàjẹ́ eléyìí òun náà là ń pè ní dáadáa nínú ẹ̀sìn méjèèjì táa ní dáadáa pẹ̀lú wọn tọ́nà ọba àrètò ọlápàá láfẹ́ káṣe dáadáa pẹ̀lú wọn yìí a rí pé wọn sí lórí agbọ́nì nínú dáadáa àtìyá àti bàbá ẹ ọlọ́ọba àrètò ọlá nígbà tó sọ fún wa nínú al

wasallam nínú hadithu Abu Hurairah radiyallahu anhu tó wà nínú Sahih Bukhari àti Sahih Muslim ó wá bèèrè lọ́wọ́ Ànábì sallallahu alaihi wasallam ó ní man ahabbu an-nasi bi husni sahabati ya Rasulullah ó ní Ànábì sallallahu alaihi wasallam tààlẹ́ni tó lẹ́tọ̀ọ́ sí dáadáa mi tààlẹ́ni tó lẹ́tọ̀ọ́ sí dáadáa mi jù nígbàtí bá lágbára láti ṣe dáadáa tààlẹ́ni tó lẹ́tọ̀ọ́ sí jù Ànábì sallallahu alaihi wasallam sọ pé ummu Ànábì ní ìyá rẹ̀ ni ó tún àbúrò Ànábì sallallahu alaihi wasallam ó ní tún bá máa ní Ànábì ó ní lẹ́yìn náà ta ló tún ká Ànábì ní tún bá ummu Ànábì ní ìyá rẹ̀ náà ló tún ká qala tún bá máa ní àbúrò lọ Ànábì sallallahu alaihi wasallam ta ló tún ká qala ummu Ànábì sallallahu alaihi wasallam ní ìyá rẹ̀ náà ló tún ká fi dáadáa ìyá rẹ̀ lẹ́lẹ̀ ẹlẹ́ẹ̀kẹta ẹlẹ́ẹ̀kẹ́ ló lè wá fi dáadáa sí bàbá rẹ̀ àwọn onímọ̀ sọ̀rọ̀ púpọ̀ nípa hadith yìí wípé ìjẹ́ ọlá ń bẹ fún ìṣe dáadáa sáwọn méjèèjì àyíbá kan náà lájọ fi dáadáa sáwọn méjèèjì ẹgbẹ́ náà àwọn onímọ̀ tí wọ́n ní bákan náà lájọ fi dáadáa sáwọn òní méjèèjì kẹgbọ́n ọba àríṣẹ́ láti fa lábẹ́ nínú Al-Qur'an níbi ìfẹ́nu àwọn onímọ̀ ni wọ́n ní dáadáa ìyá ẹ̀ yóò pọ̀ yóò tẹ́kí ni yóò pọ̀ jù bá lọ ẹgbà Nabi sallallahu alaihi wasallam ti sọ nínú hadithi àwọn míì nínú àwọn onímọ̀ wọ́n jẹ́ kó wa pé bí lọ́pà tọ́lọ̀ ọba àdéṣọ́lá tó tún fi tó fi kan tó tún fi sọ̀rọ̀ nípa ìyá lẹ́yìn ìgbà tó sápọ̀ àwọn bàbá ìyàwó ìyá àti bàbá kí lọ́pà tánàbí sọ̀láwà lẹ́wọ̀ sọ́lá fi kí wọ ìyá tó fi wa wọ́n ní torí pé nínú ẹ̀dá tọ́lọ̀ ọba àdéṣọ́lá já obìnrin òun náà ni pé obìnrin ọkàn wọn fúyẹ́ ọkàn wọn lẹ ojú àánú pọ̀ fóbìnrin púpọ̀ ìmọ̀ṣe wá lójú àánú yìí mọ̀ṣe lọ́kàn ń kọ́ àkórí ọmọ yìí ó lè mọ

eléyìn kó máa máa sún kò ní fún ẹlẹ́tọ̀ wọn wọ́n wá torí eléyìn kó máa fi ẹ̀tọ́ wọn dùn wọ́n nítorí pé ìfi ẹ̀tọ́ wọn dùn wọ́n ẹ̀ṣẹ̀ níwájú ọlọ́ọ̀bà àdìsọ́lá kọ́dà nínú àwọn ẹ̀ṣẹ̀ lálá ni bákan náà àwọn ní sọ fún wa ní àwọn mímọ̀ wọ́n ní nítorí pé ọlọ́ọ̀bá àríkọlá fi ẹ̀tọ́ ìyá nílẹ̀ nítorí pé kò sí ọmọ tó pẹ́jú nígbàtí ìyá ń pe ogun wàhálà ti yà sí kò sí ọmọ tó máa nígbà tó ń wà ní oyún tí a ká sí gbóyún káàkiri ẹ̀yìn tí a gbóyún káàkiri tí ó lè sùn ẹ̀yìn nígbà tí ó lè sùn nígbà tí ó lè wo títí tọ́lọ́tọ́ wá bí wá di pé ìyàwó bí ọmọ ìsáyé kò sí ọmọ tó lè rò ìfún wa ilé ìgbà tí mo wà ní oyún yára mi ẹ̀yìn báyìí báyìí báyìí mo ló ṣẹlẹ̀ sí mi bẹ́ẹ̀ nǹkan báyìí báyìí báyìí ni máa rí kò sẹ́yìn ìjọba tó lè sọ fún wa abẹ tí ó bá parọ́ lókun kò sẹ́yìn tí ó gbà gbọ́ ẹ̀ abẹ tí ó náà bá gbé kíni abẹ tí ó bá sí aká ìlókun ní wà gbà gbọ́ pé èyàn wá ń ròyìn nígbà àìsàn tí máa ń tẹ̀lẹ̀ sí nínú oyún ni nígbà tí wọ́n bí wa láyé tá nígbà tí ìyá wa wa títí tó fi wá ní tó wọ́n gbọ́ yẹ̀lẹ́nu wa gbogbo àwọn àsìkò yìí wàhálà tí ìyá ń ṣe lásìkò yìí gbogbo títí lókè tí ṣe ń lọlẹ̀ yìí kò sí ọmọ kékeré tí ó fẹ́ ẹ̀sán mà láákà ìròyìn mà ẹ̀ látara bẹ́ẹ̀ nígbà tó bá wá dípọ́ máa wá dàgbà ìgbà tó wọ́n máa gbọ́n sí yóò máa gbọ́n sásìkò tí bàbá máa ti gbogbo àwọn ẹ̀tọ́ rẹ̀ yóò máa gbọ́n sásìkò ìgbà tí bàbá máa náwó tí bàbá bá lọ yóò fa oúnjẹ wọlé àpò láìsí ní àpò ẹ̀wà ní tó bá di pé abẹ́ sanwó léèwé wọ́n ní ẹjọ́ lé bá bàbá ọmọ yìí mọ ní bàbá rẹ̀ ní ìdí bàbá mi ṣe bàbá mi gbìyànjú ìgbà tí màmá rẹ̀ ń ṣe ogún àwọn ìgbìyànjú tó tẹ̀ yìí ọmọ yìí ọmọ gbà wọn tó wọ́n ní torí ìdí eléyìí náà ó wà náà kẹtọ́lọ́ ọba àríjọlá tó tó fi kan ẹ̀tọ́ ìyá ẹ̀ tó tó fi kan nípa fún wa pé ká lọ lè má pàtàkì ìyá láti má pàtàkì bàbá tó eléyìí ó ń túmọ̀ fún wa níbi àti ká dáadáa táwọn òbí wa méjèèjì nínú àwọn ẹ̀kọ́ láńlá ní lórí wa ẹ̀kọ́dà pàtàkì bí Ànábì sallallahu alaihi wasallam wọ́n bèèrè lọ́wọ́ Ànábì pé èwo ló tóbi jù nínú àwọn ẹ̀ṣẹ̀ láńlá ẹ̀ṣẹ̀ wo ló tóbi jù nígbàtà Ànábì ó wí Ànábì ní al-ishraku billah alákọ̀ọ́kọ́ ní kẹ́yìn ó pa nǹkan nípa pọ̀pọ̀ lọ́wọ́ ọba àlejòọlá nígbàtà bèèrè tó tóbi jù nínú ẹ̀ṣẹ̀ lẹ́lẹ́kẹ́jì Ànábì ní òkú olùwà àdìyẹ yìí Ànábì ní ká tẹ òbí méjèèjì ká sàìdá sáà òbí wa méjèèjì eléyìí náà nípa àwọn tó tóbi jù ní lẹ́yìn ìgbà tẹ́yìn bá ti ẹbọ tọ́lọ̀ ọba àlejò ọlátá èyí tó ti tóbi òun náà ní lẹ́yìn oṣù kíní lẹ́yìn oṣù àìdá táwọn òbí ìyàgbéjì òwúrọ̀ àwọn nǹkan wọ̀nyí a máa fojú kékeré mú a máa fọwọ́ ẹ̀rẹ́ mú nígbà tó jẹ́ pé kò sí pàtàkì ẹlòmíín máa ráàta lé ju òbí tó bí lọ ẹlòmí pọ́n fámílì lé ju òbí tó bí lọ ẹlòmí kó bí ẹ bá bá sọ̀rọ̀ kò ní gbà àdúgbò bí ó tẹ̀ lọ lè sọ bẹ́ẹ̀ nìkan tí ó jẹ́ kankan ti ẹni tí ó fámílì ma abẹ́nìkan tó jẹ́ ẹbí yóò tẹ̀ wá fẹjọ́ rẹ̀ sún ẹni yóò tẹ̀ wá bá sọ̀rọ̀ yóò tẹ̀ wá gbọ́ lórí rẹ̀ sọ gbogbo ọmọ tí máa ń ṣeré lẹ́yìn kálọ̀ lè mọ̀ tó gbogbo àwọn kẹta sọ yìí ara òkúkú ìwà àdìgẹ́ yìí ara pé lá wàá tẹ̀síwá ó الله وعلى آله وأصحابه ومن والاه أما بعد فيا عباد الله اعلموا أن لوالدينا علينا حقوقا كثيرة بينها الله سبحانه وتعالى في القرآن العظيم وقدرها النبي صلى الله عليه وسلم في أحاديثه الصحيحة ولما عباد الله أن بر الوالدين يكون في حياتهما كما يقول بعد مماتهما واعلموا عباد الله أن هناك طرق آه، ينبغي أن نتنبه إليها في بر الوالدين ومن ذلك مخاطبتهما بألفاظ الاحترام وتجنب النظرات الحادة إليهما أثناء الغضب وعدم التلفظ بكلمة أم وتقديم الأمر والمساعدة إليهم وعدم مقاطعتهما ابناء الحديث والانتماء الجيد إليهم وحفظ الصوت والتوجه إليهما ومحاولة إخلاص سرور لهم من سرور لهما وعدم وعدم آه، المشي أمامهما بل بجلدهما أو آه، بالقلب أرجوكم الله سبحانه وتعالى ترجعوا بفعل النبي صلى الله عليه وسلم عليكم في الله سبحانه وتعالى وما باع وسأل النبي أدوم فأمر ولولا النبي صلى الله عليه وسلم كل يوم إلى القيامة أيها الله بارك الله gẹ́gẹ́ bá ló sàlàyé fún àwọn wa lórí òun náà ní káṣe dáadáa táwọn òbí wa méjèèjì táà ti gbọ́dọ̀ fún ní ìbáadà gẹ́gẹ́ bí Yorùbá ti máa ń sọ ìjọ ti fọ́lọ́wọ́ bá àríjọlá ní kọ́dà nínú àwọn tó tó bí nínú àwọn tí ẹ̀mọ́ bí jọ́ ti fọ́lọ́wọ́ bá àríjọlá òun náà ní kéde òṣè dáadáa tó ní sáwọn òbí ìyàn méjèèjì ẹ̀rí ìdẹ́dára tó fi méjèèjì ní òun náà ló wà tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ èèyàn wọ́n lè má ọkàn wọ́n lè má lọ́bẹ̀ ẹlòmí ilẹ̀ rò pé tó máa ti fún mi méjèèjì lówó lóṣooṣù ọ́nẹ́ta ọ̀nà wọn òun la sọ fún wa òun ti parí dáadáa pẹ̀lú wọn nu òun la ń jẹ sílé fún wa òun ti parí dáadáa pẹ̀lú wọn nu dáadáa tá a máa ti sáwọn òbí wa méjèèjì dáadáa yìí a máa lé tí wọn nígbà kan fi wà láyé ẹ kọ́dà ìgbà tí wọ́n fi ní bùkátà sí ìjù òun náà nígbà tí wọ́n bá dàgbà nígbà tágbà bá dé ẹ nígbà tí bàbá ò bá lè gbẹ́wọ́ mú tí ò lè gbá tí ò lè dìde má nígbà tí ìyá ò bá àwọn tó táwọn náà padà sí ìgbà tí wọ́n di ọmọ kékeré so àsìkò yìí náà fi ní bùkátà sí dáadáa wájú àti dáadáa pẹ̀lú wọn arákùnrin kan wá bí abdullahi bin umar ọdí aláhùn ó ní òun ṣe dáadáa táwọn òbí wọn méjèèjì kọ́dà ń gbà tó fi gbé wọn sí hajj nígbà tí fi sí hajj òun lòun gbé wọn lọ́rùn báyìí òun gbé kọ́kọ́ báyìí tó wọ́n ti ṣe dáadáa òun ti san dáadáa tí wọ́n sàn sọ́dọ̀ nígbà táwọn tọ́jú rẹ nígbà tó ń dàgbẹ́ tí wọ́n ń dábà fún ọ àwọn ń ṣe gbogbo àwọn wàhálà tá ń tí wọ́n ní ìrànta pé ó padà dàgbà wọ́n ní ìrànta pé kó dàgbà lókè wọ́n ní ìrànta kó nílọ síwájú àmọ́gbà tí wọ́n ti ó kojú wọ́n ti fún àbá rẹ̀ yìí òun ṣe é pẹ̀lú pé tọ̀kúgbà díẹ̀ náà ló kù kọ́lọ̀ mọ́ta tí wọ́n pẹ̀lẹ́pẹ̀lẹ́ wọ́n fẹ́ lọ náà òun náà yóò máa ni àwọn bàtà àwọn ṣe tiẹ̀ àwọn ṣe kó dàgbà àwọn ṣe kó tójúbọ́ sò látara àdé eléyìí kò rọrùn fún ìyàtẹ̀ wọn ní èèyàn

tí ọba wá wò ó tó wá ní ìwọ jẹ́ Yorùbá nígbà wà pé àbá rẹ̀ wá bàbá rẹ̀ lé ẹ̀yàn wá ní sáúsá náà máa ṣe bẹ́ẹ̀ wọ́n wá bẹ́ẹ̀ lọ́wọ́ rẹ̀ sáúsá ni wọ́n sáúsá ni wọ́n nítorí pé àǹtà àládà a máa yàtọ̀ síra wọn láti nìkan nínú ọ̀rọ̀ táàbà bá yẹn sọ̀rọ̀ ká bá yẹn sọ̀rọ̀ pẹ̀lú alìsìrán ká bẹ́ẹ̀ wọ́n sọ nǹkan tó bí ọdún àwọn ti nǹkan tó dùn ọ́ ó wá pàdúró ojú rẹ̀ wá pàdé pẹ̀lú àwọn òbí rẹ̀ méjèèjì wọ́n wá rí kó pàdúró wọ́n ní kó ju rẹ̀ pàdúró bí ọ eléyìí náà nínú àwọn nínú àwọn ìṣẹ́ òbí méjèèjì ló wà nítorí pé nítorí tẹ oníṣìí yóò bà wọ́n jẹ́ nítorí tẹ yóò bà wọ́n lọ́kà jẹ́ ipe ọmọ ti bẹ́ẹ̀ tóbi bẹ́ẹ̀ náà ni adamu talafu ní bẹ̀rẹ̀ òun ká máa sọ ọ̀rọ̀ tó kéré ọ̀rọ̀ tí ó dáa tó kéré jù ẹ̀ẹ́n fún òun ló kéré jù nínú àwọn ọ̀rọ̀ wọ̀nyí tó ń tẹ̀ máa sọ níyàn ká máa sọ táwọn ojú wa méjèèjì ẹ̀ẹ́n dépò pé èèyàn wà á lanu rẹ̀ yóò wá gbọ́ òbí rẹ̀ méjèèjì dépò pé èèyàn wà á lanu rẹ̀ yóò wá sọ̀rọ̀ òbí táwọn òbí rẹ̀ méjèèjì dépò pé a tún wá já yóò tún mọ wá kú ìyá rẹ̀ yóò mọ ilẹ̀ tó fẹ́kọ́ jẹ gbogbo kan àwọn ìṣẹ́ fún yí gbogbo àwọn ọ̀sán báyìí nínú àwọn àbúrú ńláńlá ní tẹ́yà máa ti rú àwọn ọ̀sán báyìí sókè èèyàn méjèèjì nínú àwọn ọ̀nà tẹ́yà máa ń gbà tẹ́yà máa ti tẹ́ra sókè méjèèjì òun náà ni tẹ̀sí mọ̀lá áwùjọ

láwọn òbí méjèèjì òun náà ni adamu ọ̀sọ̀ àti ìmá àtìná àtìkàlá nígbà tó bí ẹni bá ń sọ̀rọ̀ lọ́wọ́ àti ikọ́ ti òbí nígbà tó bí bá ń sọ̀rọ̀ lọ́wọ́ ọ́n sọ̀rọ̀ sí wọn lọ́wọ́ ó ti ń gba ọ̀rọ̀ móbi lẹ́nu eléyìí

ẹni méjèèjì àtàwátìlú láhùnmá kéyàn ó sì máa ṣe gẹ́nì kéyàn máa wá kéyàn máa fẹ́ràn àwọn kéyàn máa ṣe àwọn nǹkan tí wọ́n fi máa nífẹ̀ẹ́ yàn nínú àwọn dáadáa kéyàn máa ṣe pẹ̀lú àwọn méjèèjì ní ọmọháwà fi ìdáhálì tó jẹ́ pé òbí òbí rẹ̀ ò ní balẹ̀ Amen. àbí wọ́n tó lẹ́nu ìjọ yẹn ẹgbẹ́ òkùnkùn tó jẹ́ pé ọkàn bí yóò ní balẹ̀ tó bá ti gbọ́ pàwọn ẹlẹ́gbẹ́ òkùnkùn sí wàhálà ọkàn yóò ti máa lókè yóò ti máa lọlẹ̀ irú ẹni báhùn láàmú yóò dìkìlì sòróra aláwà nìdẹ́ yìí kò fi ìdùnnú kọ́kàn àwọn òbí rẹ̀ méjèèjì kò fi wọ́n lọ́kà balẹ̀ tó gbogbo àwọn nǹkan báyìí àwọn nǹkan tí ò bá dá kẹyàmà sí kọ́dá inú ìfi ìdùnnú kọ́kàn òbí méjèèjì òun náà ni kí èèyàn máa ní sùúrù pẹ̀lú ìyàwó ẹ̀ òun náà ni kí àwọn náà máa ní sùúrù pẹ̀lú ọkọ rẹ̀ nítorí pé bó wà tọkọ rẹ̀ bá já tọkọ rẹ̀ bá lé ọlọlé ọkàn àwọn òbí rẹ̀ méjèèjì ò ní balẹ̀ inú wọn máa bàj jẹ́ pé àti ní wọ́n ń ṣẹlẹ̀ báyìí bákan náà nínú àwọn òbí ọkọ méjèèjì náà ní balẹ̀ ká mọ̀ wá ní sùúrù torí àwọn òbí wa méjèèjì kí n bá fi wọ́n lọ́kàn balẹ̀ kí mọ́ bá kún wọn lẹ́nu sókè eléyìí náà nínú ìmáṣe dáadáa láwọn òbí wa méjèèjì ló wà bákan náà nínú ìmáṣe dáadáa tó rí méjèèjì nígbà inú ládàbí ló wà adamu ni mọ́sí àmàmàhùnmá kéèyàn mọ́ máa gbáwájú òbí ẹni méjèèjì nígbàtí èyàn bá jọ lọ nìkan nígbàtí èyàn bá jọ rìn kéèyàn wá fọ́ síwájú àyàfi tó bá jẹ́ pé èyàn lèyàn fẹ́ mú wa mànà tí wọ́n bá mànà fi tán lọ lókù àmọ́kẹ́jọ́ wá máa lọ kó bọ́ ó ní tóun bá rìn pẹ̀lú òbí òun méjèèjì táwọn bá ń lọ bìkan pẹ̀lú òbí òun lọ́sàá ẹ̀ òun a máa rìn lẹ́yìn wọn àmọ́ táwọn bá ń lọ bìkan lóru owó pọ̀ síwájú wájú wọn lòó ti máa rìn kí wá ló fà tí ó fi bọ́ síwájú lóru ipé gbogbo àwọn nǹkan tí ó bá wà lójú ọ̀nà léwu láburú kóhun ti kílíà rẹ̀ kúrò lójú ọ̀nà àmọ́ bá tó bá ti gbé lọ́sàá tó gbé ọ̀nà kílíà nínú ládàbí pé báyá torí kóbì ìhun jẹ́ oníbídíà àbí torí kóbì ìhun jẹ́ oníṣíríkù àbí kóbì ó ti ẹ̀jẹ́ ẹlẹ́gbọ́n nípìnlẹ̀ kan kọ́ wá ní ohun òníṣẹ́ látàkùn fi wà méjèèjì tó ilé yóò fẹ́ sí ọlọ́ọ̀bá alẹ́kẹ́ọ́lá mú ọlọ́ọ̀bá alẹ́kẹ́ọ́lá ni wà ń já dáka ala an tushrika bí i máa lé sọ́lọ́ka bí i fàlá tó jẹ́ ìhùnmá wàtáhìlùmá bí tó lè yà máa rúfa ọlọ́ọ̀bá alẹ́kẹ́ọ́lá ní kọ́dà tí wọ́n pa ọ́ láti pé kò sẹ́bọ̀ pẹ̀lú ọlọ́ọ̀bá alẹ́kẹ́ọ́lá ní ẹ̀bọ́ tó jẹ́ tẹ̀lé wọn

àríkẹ́ ọlọ́wọ́ ní kó mọ́ fún ọlẹ́tọ̀ wọn ọlọ́ọ̀bá àríkẹ́ ọlá ní wọ̀sán ahìbò ma fi dúnìyà ma'arufa ọlọ́ọ̀bá àríkẹ́ ọlá ní dáadáa yé ṣe dáadáa sí wọn láyé gbogbo tí ẹ̀mọ́ ní bùkátà sí ní jíjẹ ní ní mímu ní ní gbogbo nǹkan láyé ní túláàsì ní kò ṣe bòbí rẹ̀ kọ́dà kó jẹ́ òbí tó jẹ́ kèfèrí kọ́dà kó jẹ́ òbí tó jẹ́ ẹlẹ́bọ kọ́dà kó jẹ́ òbí tó jẹ́ kírísítẹ́nì túláàsì agbọ́dọ̀ sí dáadáa sí wọn káwà tó wá sọ pé àwọn ìrìsìrìsì táà máa gbọ́ àwọn ìsìlá àmà ilá òjò wa ẹlòmí òní torí pé òbí òun òtẹ́ súnnà ẹni tí bá wọ́n bá sọ̀rọ̀ yóò máa jánúmà ẹlòmí òní torí pé òbí òun òtẹ́ súnnà ó sì dáwọ́ gbogbo ọ̀nà lọ́wọ́ rẹ̀ ó sì dáa ní ogóbì òun ní sanwó lé tẹ́lẹ̀ ó ní torí pé ìyá àwọn ti kú olójú ọ̀nà súnnà àtọ́dá táwọn dálẹ̀ ẹ̀yìn súnnà jàbàtíyà táwọn dálẹ̀ ó ní torí pé àwọn òbí àwọn méjèèjì òun òbí ìyá àwọn tó bí un nítorí pé ó ti kú olójú ọ̀nà jàbàtíyà ó sì dáwọ́ ọ̀nà lọ́wọ́ kò sí jíjẹ má ó sì kò sí sanwó lé má kú ìyàbá sọ yìí ní tí ń ṣẹlẹ̀ ní tí gbogbo àpẹ ti wá gbọ́ ní tí gbogbo àti ìfojú wá rí ní tí gbogbo orú eléyìí náà tẹ́ ìlànà náà bìtọ̀ wá wà ní ọ̀sálà ló kọ́ wa tàbá rí àwọn sọ́nsẹ̀rú àwọn ẹ̀kẹ́ báyìí ká má bù súnà o ká má sọ pé súnà àtẹ́bìsọ̀ láwà ló sálà ló lábùkù àwọn wọ̀nyẹn ni wọ́n lábùkù àwọn ni wọ́n ní àbàwọ́n lára àwọn náà sì ni àkúdíẹ̀kúdíẹ̀ ní ìbẹ̀ lára wọn ẹ má jà fi irú àbùkù báhùn káwà bí kan súnà àtẹ́bìsọ̀ láwà ló sálà ẹ̀yọ́ ní ọlọ́run bá rí jọlá yìí tá a sọ fún nígbàtà fi wà láyé nínú àwọn dáadé ẹ̀mọ́ ṣe pẹ̀lú wọn nígbàtà bá wà láyé òun náà ni sílátù rahim ẹ̀ sílátù arhamihima kẹ́yàn máa rò papọ̀ mọ́ àwọn tí wọ́n bá jẹ́ bí àwọn òbí yàn méjèèjì èyàn máa rò papọ̀ mọ́ wọn èyàn máa ṣe dáadáa sáwọn ẹbí òbí ẹni méjèèjì tí wọ́n bá wá sí láyé máa tó ti wá tán ní àwọn ẹ̀tọ́ náà ní lórí wa táà wá òbí wá bá jáde láyé tán wọ́n tún ní àwọn ẹ̀tọ́ táà máa ṣe fún wa tó jẹ́ pé àwọn ẹ̀tọ́ táà ń sọ yìí àwa náà máa sí tàbí jáde láyé ni a ní dáadúó nígbà kan àgbàtàwà náà bá jáde láyé òun náà níwẹ̀ tọ́hun tí ó tó nínú ẹ̀ òun náà ni àjò áhùn láhùn máa òun náà ní ká máa ṣàdúrà bá òbí wa méjèèjì a máa ń sọ̀rọ̀ àdúrà fáwọn òbí wa méjèèjì àkórí àdúrà àkọ́kọ́ dá àkọ́kọ́ máa sọ fún ọgbà tó bá kú òun náà ni ìrun táàkì sí wọn lá inú àdúrà táà máa ń ṣe fóbi wa méjèèjì ni a máa wá sàdúrà fún wọn ní gbogbo ògbà àdúrà táà ṣe fóbi wa kò ní ìdíkó mújọ mẹ́jọ kò ní ìdíkó mújọ mẹ́ta kò ní ìdíkó mú forty one days kò ní ìdíkó mú twenty one days kò ní ìdíkó dáná kò ní ìdíkó paláàfà ìwọ gẹ́gẹ́ fún rẹ̀ òwò ni ó máa sọ̀rọ̀ fáwọn lọ́dọ̀ ọlọ́wọ́ bá àríkẹ́ lápátákùn bá mi kí àwọn òbí méjèèjì tẹ́bà wọn náà ṣe tọ́jú mi bí wọ́n ṣe kẹ́ mi bí wọ́n ṣe rẹ̀ mí nígbà tí mo lù wá kékeré ọmọ ni ó mọ sọ̀rọ̀ àdúrà fóbì rẹ̀ ní gbogbo ìgbà àdájálẹ̀ ní ká pé mo fẹ́ kẹ́ ẹ̀kan máa ń pàdó àbóbì mi ní forty one days àbóbì mi wá pé wá ń yẹ àwọn ń dáná ẹ wá ń pẹrẹ ẹ pamọ́ lóyún ti gbogbo ẹ̀ gbogbo ni kì í sọ̀nà tí ẹ̀ máa ni bí ẹ bá gba owó ọ̀nà báyìí ṣàdúrà fóbì rẹ̀ àdúrà náà ò ní bá òbí ẹ̀ irú ẹni méjèèjì ìwọ fún ẹni ọmọ sàdúwà máa mú bí ẹni méjèèjì tó bá wà lérí ìtújú tó bá wà láwọn àsìkò dájúwà máa ń gbà máa sọ ọdọ̀ ọlọ́run bá àlejò alágbé rọ́bì ìrìhámùhùn máa ń gẹ̀jà mú pọ̀ ọlọ́run bá àlejò láti kọ́ bó ti máa rí rọ́bì ìrìhámùhùn máa kàmà rọ́bà yá ní sọ kéèrọ ọlọ́run bá mi kí àwọn méjèèjì lẹ́bàá méjì jèrè mí nígbà tí mo fi wà ń kékeré nínú àwọn dáadáa tá a máa ṣe fáwọn òbí wa lẹ́yìn bàtà bá jáde láyé tán òun náà ni sílẹ̀ tó àṣìkọ́ ìlú àdìlẹ́yìn òun náà ni ká máa rò papọ̀ mọ́ àwọn ọ̀rẹ́ àwọn òbí wa méjèèjì eléyìí nínú àwọn nǹkan tá a máa ń sàfẹ́kù rẹ̀ lọ́pọ̀lọpọ̀ àwùjọ ni nígbà tó ti ti jáde láyé ná gbogbo àwọn ọ̀rẹ́ tán jẹ́ àwọn ọ̀rẹ́ ìyá ẹni àbáwọn ọ̀rẹ́ tí wọ́n jẹ́ ọ̀rẹ́ bàbá ẹni ká máa ro papọ̀ mọ́ wọn ká máa ṣe dáadáa fún wọn nínú àwọn dáadáa ní ẹ̀tún máa ń ṣe mani Abdullahi ibn Umar radiyallahu anhuma wọ́n lọ́jọ́ kan lọ́nà Mákà Abdullahi ibn Umar ogun àkúnmí ó tún wá ní kẹ́tẹ́kẹ́tẹ́ kan tó jẹ́ pé tí ó bá ti tíra àkúnmí bá ti sú yóò tún wá gun eré kẹ́tẹ́kẹ́tẹ́ díẹ̀ ó sì ní láwà pàdé àárín kan wọ́n wá pàdé lágbàwọ́ oko kan nígbà tó ń pàdé lágbàwọ́ oko yìí Abdullahi ibn Umar radiyallahu anhuma ó wá pé onílágbájá tí wọ́n nílágbájá ọmọ lágbájá onílẹ̀ ni Abdullahi ibn Umar wá gbé kẹ́tẹ́kẹ́tẹ́ èyí tí ma bí ìsinmi ìgbàtí àkúrí bá sùn ó wá gbé fún pé gún kẹ́tẹ́kẹ́tẹ́ yìí ó tún wá bọ́láwà ní eré ẹ̀ ó tún wá gbé fún pé múláwà ní múdè marí àwọn kan wá ń sọ fún pé á ah, ah, kí wá ló pọ̀ tó báyìí àwọn ará oko nǹkan díẹ̀ tó wọn eléyìí ti pọ̀ jù lẹ́ni tó fún yìí ẹ̀ Umar ibn Khattab Abdullah ibn Umar ó wá ní òun gbọ́ lẹ́nu Ànábì sallallahu alaihi wasallam ipe inna àbárọ̀ birril walidayn inna àbárọ̀ birril walidayn sílátú ah, أصدقائهما أو كما قال النبي صلى الله عليه وسلم أبر البر أن يصل على أن يصل الرجل على وجه أبيه النبي صلى الله عليه وسلم النبي ني dáadáa tí fi ń dájú òun náà ni kéèyàn máa rò papọ̀ kéèyàn máa ṣe dáadáa pẹ̀lú báyàdà à ń tàwà ìlà lẹ́gbà tó ti gíní lẹ́gbà táwò bí ẹ̀tọ́ ti kú láyé ká Abdullahi ibn Umar wá sọ fún wọn pé tẹ́rí ọmọkùnrin jẹ́ ríhun bàbá rẹ̀ àti bàbá ilé Umar gúnnà ọ̀rẹ́ ni wọ́n àríjà náà fi so eléyìí ń kọ́ wa lẹ́kọ̀ọ́ ipe àwọn òbí wa méjèèjì nígbà táwọn bá tó máa lọ tán àwọn ọ̀rẹ́ sábà fi ilẹ̀ ká tó máa sọ àwọn ẹbí àwọn ọ̀rẹ́ sábà fi ilẹ̀ a gbọ́dọ̀ máa ti dáadáa rẹ̀ agbọ́dọ̀ pé àdéhùn yẹn ìrìnjẹ̀dá òbí wa bá jẹ tó láti ní fún wa kásìmá gbèsè yẹn nígbàtá òbí wa ò sí láyé má inú àwọn gbèsè òbí máa fi kalẹ̀ gbèsè owó bẹ́ẹ̀ inú gbèsè òbí máa jẹ kalẹ̀ gbèsè tó jẹ́ gbèsè tọ́lọ́wọ́n bá àdéjọ́ lá ìbẹ̀ẹ̀bẹ̀ òun náà kí ni tá a kan gbèsè rẹ̀ ẹ̀yìn tá tí ó mọ̀ túnmọ̀ pé kíni a ń ṣe dáadáa fáwọn òbí wa ẹgbà tí mo bá sí láyé má so eléyìí túnmọ̀ fún wa pé ẹ̀tọ́ òbí wa ìwọ̀ òbí wa kò parí lẹ́gbà tó bá ti jáde láyé a máa ń ṣe lọ ni lókìngbà tí ẹ̀mí bá ń bẹ lọ́rùn tiwa náà a máa ń ṣe lọ ni tí ó fi jíjọ́ ògbìlẹ̀ àríkì a máa ìwà a máa ṣe dáadáa táwọn òbí onílànà bẹ̀ẹ̀bẹ̀ púpọ̀ bẹ́ẹ̀ bá ti sọ ìtẹ̀lé tọ́lọ́wọ́ bá àríkì ọlá ni ìtẹ̀lé ìlànà nẹ́bí sallallahu alaihi wasallam òun ni inú àwọn okùnfà tẹ́yẹ̀ sì máa bí rí àlùjánnà tó bá jọ́ ògbìdà kìyàmà òun náà ní pé ó ti dáadáa ta òbí ẹ̀ méjèèjì kí ọmọ wá sáàbúrú sí wọn ẹ̀ òkú wa lè dẹ́yìn ká máa ta ìdá sáà òbí wa méjèèjì kọ́dà rí inú àwọn onímímà wọ́n ní kẹ́yìn ó borí òbí ẹni méjèèjì níbi ẹjọ́ wọ́n ní wa lè ìjádùwà tóbi rẹ̀ méjèèjì ọwá rojọ́ ma ọwá rojọ́ ẹ̀yìn ọwá dá òbí rẹ̀ pé ó jẹ̀bi wọ́n ní mílé òkú kìlúwà àdìdẹ yìí wọ́n ní inú pé yẹn tẹ òbí rẹ̀ méjèèjì pé ogún ìyá rẹ̀ níbi ẹjọ́ wọ́n ní ogún mílé òkú kìlúwà àdìdẹ yìí so ògbóró àwọn kan báyìí ibi tó lágbára dé òun náà ni àwọn onímọ̀ fi sọ̀rọ̀ dé ògbóró àwọn báyìí tó ká lọ sọ́ra fún gbogbo àwọn nǹkan yìí ẹ̀yìn pàpà jùlọ nírú àwọn àwùjọ bá bára wà yìí àwùjọ tó jẹ́ pé tí ọmọ bá ti dàgbà ẹ̀yìn àbí tọ́mọ bá ti lówó lọ́wọ́ àbí tọ́mọ bá ti nípò kò ní ka òbí rẹ̀ méjèèjì fún ẹ̀dàkùn aláàrájá kọjáre ẹ̀dàkùn mo ti jẹ́ lọ́jọ́kó gbogbo àwọn ọ̀rọ̀ tí ó da gbogbo àwọn títí tí ó da àgbọ̀dọ̀ máa ṣe kíni àgbọ̀dọ̀ máa sọ̀rọ̀ tí ó da sí wọn àgbọ̀dọ̀ máa hùwà tí ó da sí wọn àgbọ̀dọ̀ máa ṣe ìṣesí tí ó máa bà wọn jẹ́ gbogbo àwọn eléyìí àwọn náà ní òkú kúlú wa rí lẹ́yìn a gbọ́dọ̀ sọ tó jẹ́ a bá ti a máa retí ẹ̀san lọ́dọ̀ ọlọ́wọ́ bá àdìkọ́lá àbẹ̀ ọlọ́wọ́ bá àdìkọ́lá ó sá ṣàánú wa ó mọ́sá fi àìdáadáa mà láì dá ọlọ́ọ̀bá àdìjẹ́ pẹ̀lẹ́gbẹ̀rẹ́ káàdì jìnà sí allahumma salli ala muhammad wa ala ali muhammad kama sallaita ala ibrahim wa ala ali ibrahim innaka hamidun majid allahumma barik ala muhammad wa ala ali muhammad kama barakta ala ibrahim wa ala ali ibrahim innaka hamidun majid allahumma ansur al-islam wal muslimin wa adhill ash-shirka wal mushrikeen wa dammir a'da'aka a'da'a ad-din اللهم ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك قوموا إلى صلاتكم